kíkọ́kọ́ gbígbálẹ̀ lílọ́kọ́ lílọ́dá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kọjá Àbí kò bá ọmọ ọ̀dọ̀ lọ́mọ bá ti àwọn nǹkan wọ̀nyí báyìí. Olùfowó gbà lè ra ẹrú fún lọ́mọ gbogbo àwọn àmọ́ tó bá ní pé ọkọ olówó tó fi lè gba ọmọ ọ̀dọ̀ níyàwó yìí kò sí lágbára tó fi lè máa báyàwó lọ́dá tí ọmọ bá dáná oúnjẹ tí ọmọ bá rúkà tí ọmọ bá kọ́tọ́ tí ọmọ bá gbálẹ̀ àní ìtorí àìlágbára ọkọ yìí káwá tí wọn ká o àní tí wọn ká eléyìí túmọ̀ sí pé obìnrin ó ti di ọkọ rẹ̀ bẹ́ẹ̀ ó mú ojú gbàlá lù bẹ́ẹ̀ tọkọ ọba wa lágbára láti bá ti àwọn ẹgbẹ́ ilé wọn àti obìnrin bẹ́ẹ̀ lè dájẹ́ ilé fúnra rẹ̀ òbí kọ́ ọmọ èèyàn ńlá rẹ̀ irú wọn lè tẹ kọ́nà délé ọkọ̀ kọ́mọ ìjọ kọ́mọ tó lọ́wọ́. Torí ẹ̀ kọ́kọ́ wá sí ẹgbẹ́ aná tẹ́lẹ̀ bá wù lọ́ tẹ́lẹ̀ bá wù ká tọ́ ẹlẹ́gbẹ́ ìyàwó yẹn àní torí ilé ìpàtúwò àtọkọ yìí ká o àní torí ẹ̀ tó òun àti ọkọ yìí bá. Bọ́lá ṣe ń kí iṣẹ́ ilé lásán lòdì yóò lè ṣe. Àdúgbò ilẹ̀ fún wọn ká. Ṣùgbọ́n iṣẹ́ tí ẹgbẹ́ tó jẹ máa ń tẹ̀ òde kọ́. Gẹ́gẹ́ bí à ń lọ lọ lùwọ́. Ọkọ ní ọmọ ìṣeré ọlọ́run àlọ́. Bákan náà lọ́ fún mi lọ pọnmi bẹ́ẹ̀ ní orí omi yẹn wà bí lóde ọ̀pọ̀ ní ọmọ lọ sí ilé yẹn àti tó bá fi àwọn yìí láti bá gbé àjẹ́ bẹ́ẹ̀ wọ́tọ̀ fẹ́ àwọn ọmọ lọ wọ́tọ̀ lọ́mọ pọnmi wá wá sí ilé yẹn lọ́wọ́. bá ti fẹ́ àwọn náà nà lọ òun ní oṣù gbogbo wàhálà yìí ṣe ọ̀rẹ́ yẹn lórí obìnrin kó ní ṣe ọwọ́ tí ọmọ ẹ ṣe lóṣù máa lówó rárá ọkọ tó bá ti fẹ́ lórí wọ́n yà mẹ́sẹ̀ kò sí sọkùnrin nítorí lọ́ba yá yọ lọ gbéyàwó mi wà bẹ́ẹ̀ pẹ̀lú oṣù màtọ́jọ́ rẹ̀ ìyàwó mi náà pẹ̀ tọ́ rẹ̀ wọ́n pẹ̀ tọ́ rẹ̀ ìyàwó mi náà pẹ̀ tọ́ rẹ̀ nínú wàhálà nígbà tó bá ti fẹ́ wọ wọlọ́wọ́ ní dúkìá rẹ̀ nígbàdé ìgbòlè ó lè lọ ó lè tó lè náà ẹ̀tọ́ ti ẹni wọ́n gbà nígbà tí ọba bá dájú kí ẹ̀ máa fi mú pé ọmọ fẹ́ àwọn ó sì máa tó ṣe pé ọ̀fẹ́ tọ́ rẹ̀ lọ òṣèlú pa òjò ọmọ wà títà. òbí ọmọ tòmí ó pé tèmi ló pè ó fún ọ lóúnjẹ ìdájọ́ bí ọlọ́run tí wà lá bá bẹ ọmọ kọfẹkẹ ta kọfẹkẹ ọba ló ti tẹ́lẹ̀ ọtẹ ilé yẹn ọlọ́run torí ẹ ọjọ́ mo ti tọkùn yín gbé àwọn ìwà gbé àrùn ìwà ìkọlẹ wọn gbé àwọn ìwà àyè kálukú lóògùn ẹ tó bá lọ kú kọ́ pé ẹ̀rọ àkọọ́lẹ̀ kó ní ọ̀gbọ̀n kú ó lè jẹ́ pé ìyàwó ní ọ̀gbọ̀n kú náà ẹ̀mọ yìí káàkiri kọ́kọ́ náà lọ kọ́ kú arìnrìnkì rẹ̀ náà níyàwó yìí ebi ó sì lọ lọ́kọ̀ lù ọlọ́kọ̀ mi yẹn náà ó máa gbé di àdìmú àti àtọ́jú ọmọ wa àti tí ó pè é ẹ pé láéláé ọba lóbìnrin ọba lọ́lọ́run bá ti wọn ó kọ́kọ́ lé ó tún kọ́kọ́ mi ọkọ̀ mi lọ́ba ló fẹ́ owó tó máa gbé ní kàtá ìdílé dé ògá ní ìmọ̀ ká máa lójú kọ́kọ́ kí tọ́ba kú nígbà tí ń bá ń bọ̀ ó ṣe mú pẹ̀ ìbá ọ̀gá tó bá wà láyé bẹ́ẹ̀ láti àwọn láyé làkọ̀kọ̀ ìyàwó bá a bá ti kú ó ti lọ́mọ mi yẹ́n tó tẹ́lẹ̀ kí wọn náà lọ kọ́kọ́ fún ọkọ̀ òdì torí kó wọn mọ wá kó wọn níyàwó mi wọn lè tún nǹkan tó wọn fẹ́ yàwó mi. eléyìí túmọ̀ sí pé gbogbo ọ̀fẹ́ fẹ́ yàwó àwọn béèrè tó ní ilé lápá kí lọ kọ́ kí lọ mọ̀ kàkàtà ni ọ̀dà. ọpọlọ ni wọn béèrè tó ní ilé rẹ oníṣẹ lápá oníṣẹ lápá pé ìgbéyàwó ó ní ìpè pẹ̀lú nínáwó tí ọba wa lọ́nà tó ti máa wo kàlẹ́ àlẹ́ nǹkan ìmíyà ọ̀yẹ́ fún fìyàwó nítorí pé ìyá ọ̀sẹ̀ ìyàwó lọ́nà olóṣèlú ti dẹ̀ sílẹ̀ ní ìgbà gbogbo ọ̀wọ́ tẹ́lá ti fọmọ ẹgbẹ́ ìjọ jẹ́ ìyá ẹ̀rọ ìgbìyànjú bá yẹn tọ́lá tó jẹ́ nílé ìlú yìí àwọn obìnrin ní máa ń ṣiṣẹ́ máa ń ṣiṣẹ́ bí ọkùnrin yéésù ọ̀rọ̀ ẹ̀ lórí obìnrin tó kọ́kọ́ tẹ̀ yéésù ọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ ẹ̀ kó ló tẹ́ lápá ọ̀rọ̀ ẹ̀ tó kó lè tẹ̀lé ọkọ kó sáyé omi kéwé ló fi ṣe ti lọ́dọ̀ ọkọ bẹ́ẹ̀ gbogbo ọ̀kan yóò fi náà fi làlá tó lè lọ sí lọ́dọ̀ torí ẹ̀ ọ̀dọ́ àti bẹ́ẹ̀ àwọn ìyàwó ní àwọn ẹ̀yọ́ òun kó o tó wọlé ọkọ èrò bá èèmú yá èdè bẹ wọn sì máa yọ kó wàá là bàbá yín tó kọ láàbẹ yá yín ọgbọmọ ọdọ fún ẹ olóòtú ló kó lè máa dáàbò ìgbà ọgbọmọ ọdọ fún ọlọ́run ọmọ ọgbọmọ ọdọ kò torí pé òtún àwọn olùdíje lè lè ti tẹ́lẹ̀ rẹ̀ irú ìyàwó ilé ìlú ọ̀fẹ́ àbí kọ̀ọ̀kọ́ ọlọ́run ọlọ́run ilé ìbàdàn ní káàmù bẹ́ẹ̀. Tẹ́tílé báyìí wá á rí i pé àbòsí ni lẹ́yìn tó ti mà pé àwòrán fẹ́ kìí ṣe nínú ara rẹ̀ lọ́wọ́ káàkiri mọ́lí lọ́wọ́ sì gbà pọ̀ lórí ọmọ ọ̀dọ́ kò sí ní kọ́ wájú dáadáa tó fi o ọlọ́run bá ti kàwé ìwé lọ. Òtò ráńjì tí ọmọ kan sọ ọ̀rọ̀ ayé ọ̀dọ̀ bákan náà ọ̀rọ̀ ayé ilé ìtúsọ yìí pé oníkùn yẹn ló rò bá síbẹ̀síbẹ̀ obìnrin tó fẹ́ àwọn ẹ̀yà rèé dá kó àtọ̀ sí ẹ̀yìn. ní èyí fún ìdá kó ìlú tí wọ́n ṣe ìlú kọ́mọ tó ń yá ọmọ ọ̀dọ́ náà ló ti lò wẹ̀ ọlọ́run ọlọ́ ọlọ́run ọlọ́ ọmọ ọ̀dọ́ ni wọ́n náà gbà tí ọ̀dọ́ tó wọlé. ó túbọ̀ sí mo yọ òwú tí mo fẹ́ fẹ́ ọ ó kù káàkiri wá ti dáadáa ìlú òbí yẹn ló ti wọ̀ ọ́ ọmọ àlùkà ọmọ àgbẹ̀yà ọmọ àgbẹ̀yà wọn yìí nígbà tó bá rán mi ká lọ́wọ́ rẹ̀ ní sọ. lẹ́yìn ìgbà tí wọ́n sọ sí ìyàwó náà wọ́n wá lè sọ fún wa nípa àwọn ẹrú bẹ́ẹ̀ bá lẹ́rú bẹ́ẹ̀ náà ni wọ́n ti máa náwó lórí ẹrú náà lè kó ní tọ̀mùtọ̀mù wọ́n ló ní tọ̀mùtọ̀mù rẹ̀ wọ́n dàbí màálù lórí sí àdúrà rẹ àti màálù àti ràbùmí àti àbùkù nípa pé àwọn ẹrú yẹn àmọ́ ara àmọ́ àdá ìdá tuntun àwọn kò wọ́n dábàá wá fún pé èèyàn mọ̀ làwọn náà wọ́n lè wà lóyún náà wọ́n lè wọ́n náà wọ́n lọ́ọ́ ti pa àwọn náà láti fún oṣù náà gbà náà láti wọ́n léyìn tẹ bá wà kálá à ń rà wọn à ń tà wọn kí ni wọn ẹran wọn. ẹrú sọ wá ní abáni wà ẹrẹ yìí ẹyìn ó tó fa ẹlẹ àbí àwọn ẹ̀rọ jẹ́ lọ́wọ́ ọmọ náwó lé àwọn ẹ̀rọ rẹ̀ lórí lórí lópin ìgbà táwọn ẹ̀rọ yẹn máa ń bẹ láláì sẹ́ni máa ń bẹ lára ọ̀ràn ẹ̀rọ ọmọ náwó lórí lórí ìjẹ ìmúwa àtẹkùn ọwọ́ márùn ọ̀nà yẹn lórí ìwọ́sọ̀ lólówó tó bá ti pé ọ̀nà yẹn lórí wa ká kó àwọn àgùntàn dání àwọn ewúrẹ́ dání màálù dání ràkúnmí dání máa wá lé ọ̀nà yẹn kọ̀ọ̀kọ̀ ọ̀nà yẹn kọ̀ọ̀kọ̀. tọ́lá wa kú kọ́ àbáni wọ̀nyí kẹfí náà kò sí náà má lórí bá tó ọgbà yìí fún wọn lára tí wọn bá kú ọ̀ràn yẹn tí olówó wọn yọwó lápò rẹ̀ lórí bá tó ọgbà yìí fún wọn lára tí wọn bá kú. tí ọmọ bá kú irú yóò ti ṣe fún bàbá rẹ̀ yéé ti bẹ́ẹ̀ ní oṣù tó olówó ẹrú tẹ̀wé bá kú lọ́mọ bá kú dídùn tí ó sùn òbí ẹni kọ́ mọ̀ òun kú ọmọ tí o lọ́mọ yóò dàgbà wọ́n jẹ́ ń bá kú dídùn tí ó sùn olówó rẹ̀ ní ká owó ti sọnù wájú wà lọ́la ti ké tayé kọlọ̀ kú sọ̀ lónìí ọ̀nà pé òkú bá ti dé lọ́dà bẹ́ẹ̀ tó ní màálù lọ́tà màálù lónìí wọ́n á di lọ́la wọn fún mi kó màálù ká àrà náà kó gbá ah, ọlọ́wọ́ kó kó lẹ̀ torí pé wọ́n ti ẹ̀ kí ló ti ọ́ ibi wọ́n ti kó wá kó ẹ̀ àwọn ọmọ kí la lè dé fún àtẹ́jẹ́ ibi àlàáfíà lẹ̀ bá bí àlàáfíà ọjọ́ kú lẹ̀ ló kú. bẹ́ẹ̀ náà lẹ́wọ̀n gbàdúrà ó gbé yẹn. yóò gbọ́ olówó sí ni pé owó ìtọ́nù owó ìtọ́nù ọ̀nà ẹ̀dọ́gbẹ́ lórí rẹ̀ kọ́ra tó ọ̀gbẹ́ lára nítorí ọ̀nà àdúgbò Muhammad sọlọ́lá àríwá ìbílẹ̀ òní ọ̀pọ̀lọpọ̀ sọ́dà pàṣẹ màá tóri ká àyìnbó yẹn wọ̀lẹ́yẹ́ lórí rẹ̀ yẹ kọ́yọ̀. من اليد السفلى فكان ما ذكر وابدأ بمن تعود في سارة ليس لازم فما صار wọ́sọ̀kọ́ akanamasọ̀rọ̀ tó kówó pamá ẹni gbogbo tó bá ti tó lọ́wọ́ kò tó lẹ́sọ̀ tó kóró rò mà lọ́dà tó má kó dà ọ́ yóò tó lókun ẹgbóòrì ẹgbóòrì ìyàní pé gbogbo orí tó ti rìn láti lọ sí ọlọ́sìn ní kọ́ ọmọ ẹ̀fẹ́ ìwà ẹni tó ti bẹ̀rẹ̀ sí báyìí. ìwọ òtún òtún rọrùn òtún ní sẹ́lẹ̀ ní lọ́wọ́ mọ́ lọ́sìn ní àwọn àwọn olóko nìyẹn má yà á torí pé owó ìyá ẹ̀ nínú bọ́jẹ́ tiẹ̀ àbíkọ́jẹ́ tẹ̀lé tó dùnkùn rẹ̀. àlejò sọ̀rọ̀ lọ́wọ́ àti lórí àti ìgbà ọ̀gá àti ìgbà ní fẹ́ owó ẹni tó dùnkùn rẹ̀ lówó tiẹ̀ lọ. à máa ta lé kó sẹ́nìkan lọ àgbẹ̀rẹ̀ owó tiẹ̀ lọ́fẹ́ràn tó wẹ̀ tó dùnkùn rẹ̀ lọ. owó tiẹ̀ lọ́fẹ́ràn tó wẹ̀ tó dùnkùn rẹ̀ lọ. àlẹ́ ìlọ tó wò sí ilẹ̀ fẹ́ àbíkẹ́ tó dùnkùn yìí. wọn náà ló kó gbogbo ẹjọ́ wọn náà lálàárù gbogbo ẹ̀ but ẹlòmíì bẹ lẹ́gbẹ́ èyí tí wọ́n sọ wọ́n sọ kalẹ̀ lórí ẹ̀ wọ́n pọ̀ sí lórí náà lọ. lóṣù súnmọ́ pé ń ṣẹlẹ̀ sí gbogbo wa jù ní. níìsín àti fi káràkátà kálukú ló ti wá àti fi sọ́wọ́ kálukú ló ti kú òní. òye wàhálà ẹni tí ti yóò jọ ọjà tó ta ọ̀nà mẹ́lòó mi yóò jọ ètò bá gbọ́n nínú wọn pé yá ní ìná three hundred nínú two thousand mọ́gbà lónìí lọ́lọ́ kó wá ń tẹ̀lé pamọ́ lọ́lọ́ tó la mú lọ́lọ́ tó la mú lọ́lọ́ wọn máa fi ẹ máa jẹun ẹ máa tó la ti dá ẹ ẹ ti bá jẹun òkú kú ẹ ó ní ìdúmọ̀ plan omi tí mo plan mi èrè bí àwàdà ó fi kó three hundred thousand yọ tó wọn bá ní ọjọ́ ọjọ́ kú ti pé báyìí èèlò ló jẹ three three hundred ẹ bóyá three three hundred lọ́nà ten thousand ẹ wá wo ewu ló wá one thousand seven lọ́nà ten ètò ìbílẹ̀ káwọn yóò dogun rẹ̀ ọkọ̀ ti tiẹ̀ lọ àbí ọkọ̀ ti lọ. ìjàmbá ti wá sí òun náà irú ètò sí òun náà ló ti sà wọn. àwọn náà rí abúlé ìdáhùn ìdógún àti ó ń bẹ lọ́dọ̀ bàbá ìbáyìí ó ń bẹ lọ́dọ̀ bàbá ìbáyìí títí bí ajẹ wá. òun bẹ̀rù pé kó ti ọmọ bàjẹ́ òjò dé tó ti lọ kò sí ẹ̀rọ òun náà tó ti lọ ẹ̀yin tó wá bílẹ̀ tí ẹ̀yin mẹ́kọ̀ọ́kọ́ ní nana ẹ̀nà nàkúnà tó kó tẹ́lẹ̀ dì àfún mi. àwọn ọmọ tó nàgbẹ́ kékeré ní sáré ọ̀dà kálukú gbàdé nígbà tí ẹ̀yin bá bẹ̀rẹ̀ sí pàdé ẹ̀ bá bẹ̀rẹ̀ sí pawó sí iná ṣé ẹ̀ máa ń dání abẹ́yẹn ọmọ òkùnkùn abá ẹni tí bá mẹ́tẹ̀ẹ́ bẹ́ẹ̀ ọkùnrin ọmọ lẹ́sẹ̀ ọmọ ẹ̀yà àpà sọ̀tàn irú ìdúrà bàbá náà lè sàwọn torí ẹ̀ ọ̀gbọ́n sọ̀dà pàdé máa torí ká wọ́n ti rìn nà anábìsọ̀ wá sí nàbí sọ̀rọ̀ lọ́lájú nínú sàrà kọ́lá bẹ́ẹ̀ ti sàrà òun náà ní sàrà àti òṣèlú nígbà tó ń bẹ lọ́wọ́. èyí ti sàrà àtàkì owó sàrà ò làbí owó sàrà tó lóde sí jẹ́nẹ́rálì wọn tó owó tó lóde ayọ̀. ten naira ní sọ́wọ́ apálá yìí yóò ṣe àdúrà sí ten níbi tí tọ́rùn bá wọn wọ owó yọ wọ̀ títọ́ ọlọ́mọ tèmi náà ni ó sínú àtúnmí o lànà mí o jẹ́ ó lórí yìí òun ti yẹn omi ń sẹ́nu nígbà tó o bá mú owó tó bá fi ṣe sàrà tó bá fi ràn yàn lọ́wọ́ tó fi ṣe sàrà jẹ́nẹ́rálì kẹ́kẹ́ bí wà kẹ́kẹ́ tó ní pọ̀ àsìkò ńwá gan-an nìyí fẹ́ mú ẹni tó ní nìyí fẹ́ mú lórí ẹ̀mí tó jẹ́ pé tọ́wá tí wọ́n máa mú ni á ah, lọ́sọ́wájú ọ̀rọ̀ àti bẹ́ẹ̀ tó Islam kò bá ti pọ̀ jù fún eléyìí fún eléyìí wọ́n ní ẹ̀yìn wọ́n ní wọ́n ní ọmọ ni àwọn akẹ́kọ̀ọ́ ara eyín kìnìún ni ìrọ̀mùbá o kò séwu tọ́ba gbọ́wọ́ lọ́bẹ̀ ó kì ọwọ́ lọ àwọn eyín mú pọ̀ fún onímù ní alùpùpù ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ lọ́kẹ́tẹ̀ ọlọ́ọ̀lọ́wájú olówó tó lè gbé one million kalẹ̀ yọ sọ̀rọ̀ ra fún yín ní two hundred ṣẹba fún àwọn àbò nǹkan ní ṣẹbi ṣẹbi ní náà rẹ a ṣe ọlọ́run ní kọ́lọ́ ọ̀hún tẹ̀sán rẹ kó má rẹ ní ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ kó tẹ̀sí lò ìgbà tó olówó kọ́ yọ nínú owó rẹ kọ́ náà ilé ìlọ́lọ́ láti ìgbà yẹn gángan gángan làwọn tó lówó ìlera torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nítorí tó lọ́wọ́ afọ olówó wọn náwó wọn fi tètè ọ̀nà ọ̀tọ̀ gbàtọ́ lọ fún wọn dáńkọ́ wọn yà dé òwe tọ́lọ́ láti nínú sàrán wọ́n tó wọn gba sàrán anáni ti yẹ wá pé wọlé yẹn lọ lórí yá sáyé lọ yẹn lọ yẹn lọ ọwọ́ tẹ ń fún ni ó lóore lọ́wọ́ tẹ ń gbà gbogbo ọwọ́ tí wọ́n bá fún yẹn ní nǹkan òkè ní máa bẹ̀rù gbogbo ọjọ́ bá ti kà ìsàlẹ̀ ló máa tó lọ ọwọ́ tó wà lókè alẹ́ sọ̀rọ̀ bá a sọ̀rọ̀ wọn ló lóore tó tó wà lálẹ́ ewu la fẹ́ lókè ní àbí ìsàlẹ̀ ẹ̀ tó bá dé pé lókè lọ́ba ń lọ láti ìsàlẹ̀ lọ́ba náà ti ti wí á pa mọ́ nínú ìgbésí ayé wa á kọ́ tọmọtọmọ torí pé ọwọ́ rẹ ò lè máa sókè nígbà tó bá yà wọ́n. torí ẹ ọwọ́ tó ń bẹ lókè olóore tó ti bẹ sálẹ̀. agbọ́dọ̀ tó yẹ ní kàrà yẹ tó agbólé yìí ọdún àlòkè olóore tó tó àsálẹ̀ wọ́tọ́ wa bẹ gba kàrà ọwọ́ àdìrà ẹ̀ mọ̀ á mọ̀ ìsinmi lọ́wọ́ ìsinmi lọ́wọ́ gbàtà lẹ̀ ọ̀gbọ̀rọ̀ ọ̀gbọ̀rọ̀ nígbà wọn bá mọ̀ wọn rẹ̀. ẹjọ́ àbúrò ló ní ọmọ àmú bọ̀ gbàgbà lẹ́gbà tó ń bọ̀ àbọ̀ ní ọgbẹ́ gba àtẹ́wọ́tẹ́wọ́ sọ fún ẹ. ẹnì pé ẹ̀yin ò rárá ẹni àwọn kan àtẹ́wọ́ bọ̀ rẹ̀ lẹ́nu pé ẹni tí ó tẹ́wọ́ gba níbo lọ́wọ́ wà ọbẹ̀ gbọ́ alẹ́pẹ́ tí ó ti ti kọ́ àtòkè ní oṣù ó túmọ̀ sí pé ọwọ́ tó wà lókè ẹ̀jẹ̀ wà ní àná. àmọ́ báyìí àtúntò àwọn táwọn ọmọ wa sọ́dọ̀ abẹ́ tẹ̀wọ́kẹ́ kọ́mọ ẹ ló lábẹ́ òfin ọlọ́run bí gbàtẹ́ fún wọn sára rẹ̀ ẹ̀sùn máa gbà lára lọ́dọ̀ lọ. ọ̀pọ̀lọpọ̀ òbí ọmọ ọ̀bẹ kọ́ wà láti tòtọ́ ọmọ fún gáàsà kọ́ńdáwó lè olórí ọ̀pọ̀lọpọ̀ ọkọ ayọ̀jẹ́ kọ́bọ̀ láti kò sáyà kò káta kọ́nà òde lórí lábẹ́ òde ọlọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ bàbá ọ̀jẹ́ kọ́bọ̀ nígbà tí bàbá ti yà kò káta lọ táwọn tó ṣe tọ́ba ti mọ̀ kọ́ tó wà lókè olóore lè tó àtàlẹ̀ lọ àti tẹ̀ pọ̀ àwọn ìjọba ni wọ́n fi dẹ́ bí máa ṣe àrùn nínú anáwó anáwó anáwó ẹni tẹ́ẹ̀ kọ́ ni kẹ́ ẹ fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá náwó àwọn ẹni tẹ̀ ń kọ́ tó ń bẹ lábẹ́ ẹni àwọn ẹni kẹ́ kọ́kọ́ máa náwó lé lórí èyí tó ń tẹ náwó náwó lóde ahun yàrá àwọn bàbá kárí nìyẹn o wọ́n máa ti sọ pé à ń fi kú ni nípa bàdá yẹ yẹ àwọn àbá ti ti dá wákàtí àti màmá lè má gbà lọ́wọ́ wọn ìṣòro bẹ́ẹ̀lá lè má ṣe dá orí òbí wú. wọ́n máa kó dalẹ̀ wọ́n máa kó dalẹ̀ àwọn ìyàwó ọmọ mi á ah, ṣèṣe ní bàbá alágbádá náà ó náà ní àwọn ọmọ. àwọn ti bẹ̀rẹ̀ jẹun fẹ́ báyìí láti bàtà sílé yá mi ẹ̀wọ̀n lé yá mi ọjọ́ ti gbé àwọn òṣèlú rẹ̀ ọ wá sọ fún wọn ní sábà ọlọ́run tó adẹ̀ mi ẹ̀jẹ̀ mi ọlọ́run mi sèyàn lájẹ̀ máa. àlọ́ ọlọ́run ti ti láti ẹ̀ma lọ́ọ̀dẹ̀ ẹ̀ àbísílẹ̀ aládé lẹ́sìn jẹ́ bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ ti pè lóde báyìí àwọn yẹn ti sáté ẹ̀ ẹ̀ lọ kó ta òjò lóṣù ẹ̀ pé lágbájá tẹ́lẹ̀ ẹ̀ ti ń fún un làbúdà ẹ̀ ní ti lọ sí àbùkù ìyá ti àwọn ọmọ rẹ̀ máa lọ sí àwọn tọ́ba pẹ́ kó lè lè gbọ́ kó bẹ́ẹ̀ máa lọ. torí ti ẹlẹ́yìn ebi dẹ́sí náà ṣàrò àwọn ọmọ ẹ àwọn ìyàwó rẹ àwọn òbí rẹ wọn bá bẹ̀rẹ̀ wọn ti jẹ àwọn ní kó fi bẹ̀rẹ̀. àwọn ní kó kọ́kọ́ náwó lé lórí ìlara àtà. tó bá náà bí ọ̀sán ọ̀gbọ́n àti sẹ́lẹ̀ wọ́n fi hàn wá ó fi lórí òkèlè tó gbé tíyàwó rẹ lẹ́nu lẹ́gbẹ̀ẹ́ ọlọ́ra ṣe kálí tíyàwó mi jẹun gbogbo òkèlè tí máa ń jẹ wàhálà lálẹ́ lọ́wọ́ kátó apá wọn máa rẹ tẹ̀lé yìí bó ti ṣe jẹ́ ọ̀ràn yẹn pé kọ́ ọ̀ra kọ́ ọ̀gbẹ̀yìn sẹ́kù lára kò sì pọ̀ ẹ̀rù nítorí pé ó náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní jẹ lábẹ́ rẹ̀ ọ̀ràn yẹn ní kọ́ ọ̀bọ̀ lórí kéyàwó bẹ́ẹ̀ náà níyàwó ó ń bẹ ẹnu ẹni tẹ́tẹ́ lábẹ́ rẹ̀ ọmọ ó ń bẹ ẹnu ẹni tẹ́tẹ́ lábẹ́ rẹ̀ ẹrú ó ń bẹ ẹnu ẹni tẹ́tẹ́ lábẹ́ rẹ̀ tẹ́tẹ́ ní kọ́ ọ̀wọ́ gbogbo wọn àwọn ló ti bẹ̀rẹ̀ torí pé tó ọba kú nà láti sojú sí fúnyàwó rẹ̀ ní owó níná ọtọ́ síyàwó kọ́tọ́ wọn pé ìmá alùpùpù àìmánú wà ìmá áńtò pọ̀ lẹ́pàá yìí inú gbogbo mi ló jẹ́ àdúgbò ti pọ̀ mí lẹ̀ ọtọ́ ti lẹ́nu àdó ọ̀tọ́ ti jẹ́ ẹnu orí ọgbà wọlé ọgbà ọgbà dáadáa babaláwájá nínú kẹ́ fún mi ló ń jẹ́ kí n máa yẹ oúnjẹ jẹ àbí kẹ́ pọ̀ mí lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ màmá màmá wọn ọ̀mẹ́tọ́ wọn ti ń jẹ wọn lé òní ọ̀lọ́ tó ń jẹ ọlọ́mọ bó ń ṣe ló ń jẹ òní ó tún ṣe bẹ́ẹ̀ ọlọ́mọ bó ń ṣe ló wọ́ bẹ́ẹ̀ òní ó tún ṣe ẹran ọlọ́mọ bó ń ṣe ló wọ́ ẹran bàbá yìí ọkọ̀ máa jẹun sí lọ́rùn náà ni. wọ́n sì tún máa ń sọ fún pé kádà aláṣẹ wa kádà ọlọ́ọ̀kọ̀ yà fún yín. ẹ̀yin bára dàyà ọ̀rọ̀ ní púpọ̀ láti sọ pé ẹ̀ ẹ̀rí pé rẹ̀ ọwọ́ pọ̀ gan ọwọ́ pọ̀ gan tó obìnrin lẹ́sọ̀ pọ̀tọ̀pọ̀tọ̀ pé inú kó o máa fún mi lóúnjẹ àbí kọ̀ ọkọ̀ mi lẹ̀ ìyàwó tó ọmọ ti ń jẹ tó ọmọ ti ń jẹ olówó ti fi dáná sí ọ lẹ́nu tó tó ló tún yá ọ̀fẹ́ ìdarú pálù ẹgbẹ́ ògbó kẹ́yìn ó túmọ̀ sí pé èèyàn ọmọ wa rẹ̀ òtún rẹ̀ ní gbàgbólò tẹ́lá ti ka òfin ọlọ́run ti létí ọba yé nítorí bá jẹ́ pé obìnrin bá gbọ́n ọmọ ẹ̀tọ́ rẹ̀ látọ̀tọ̀ pípẹ́ lọ ọba ti dá láì níyàwó bẹ́ẹ̀ nígbà tí ìyàwó ìbá sá lọ tààtù wọn káàkiri káàkiri lọ lọ sí ẹ ọwọ́ àlọ́kọ mi sẹ́nu pé ẹ̀ lọ bẹ́ẹ̀ fẹ́ ọ ó béèrè pé ìyàwó yìí tẹ́lẹ̀ ń kọ́ báwo pé ó ń bẹ́ẹ̀ lè pọ̀ sílé pọ̀ sílé lọ́wọ́ pé ìwọ́ wà ìgbà tó ọba ìṣàlọ́ bá ti ọ̀sẹ̀ tí wọ́n ẹ̀ ẹ fẹ́ tẹ̀lé àbí wọ́n ti wájú yorùbá wọ́n ti tànà wájú ọkùnrin wo ló lọ sọ lábẹ́lẹ́ sọ́dà ẹ̀sẹ̀ tó kọjá mi tẹ̀lé àti wọn ká o kí ló dé wọ́n ní kì í bọ́ ìyàwó ẹ̀ ẹ dákun ẹ wá ìyàwó mi lọ wájú sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò fi tìlú lẹ̀ yóò fi lọ ọdún mi yóò wá ìyàwó lọ bẹ̀ àwọn oṣù wájú àkọ́mọ̀jẹ̀ yorùbá lọ fẹ́fẹ́ àwọn oṣù wájú ọmọdé òun ló pera rẹ̀ ọ̀kẹ́ kòkòrò alẹ́ yẹn náà àdírẹ́sì lé yín gbogbo lé ló ti lò pọ̀ fáwọn ọ̀dàdà ọmọ ilé báyìí adúlù lò níyàwó òsì níyàwó rí wọ́n ti kè bọ́ fún yín kó ọkàn fẹ́ wọn jọ náà ní àádà gbogbo kọ́wé àwọn ìjẹ́ lọ́dún wa tó máa lọ wọ́n. ṣèṣe yìí yóò ti ṣe káwùjọ yí padà ọ̀pọ̀lọpọ̀ tí kàn fẹ́yàwó fún yà òní táyé lé yín mọ́. bákan náà ẹrú lọ́jọ́ ẹrú rẹ̀ ọ̀tọ̀ kó lọ sọ fún mi afẹ́mi ọ̀tà mi máa fún mi ló jẹ kí mi ọmọ ti sẹ́kọ̀ ọ́ fún mi ló jẹ kí n yó ọmọ wa lò mí ọ̀làbí kẹ́tẹ́kẹ́tẹ́ ni ẹ̀fẹ́ kọ́ ẹrù dùn ó ẹ̀fẹ́ kọ́ ẹrù dùn ní ẹ̀yìn ẹ̀ kó ló jẹ yóò gbé ẹ bá ti gbé síbẹ̀ ayọ́kọ̀rọ̀ adókòó ní pẹ̀tọ̀ ìdíjọ́ wọn ta kó tilẹ̀ kó tẹ́lẹ̀. bẹ́ẹ̀ náà lẹ́nu na kò ń sọ̀rọ̀ ẹ fún mi ló jẹ kó tó láti fẹ́ ṣiṣẹ́ èyí lè ṣe ẹranko bá wọn ìdajì ẹranko ìdajì ilẹ̀ tòótọ́ eléyìí ẹ gbọ́dọ̀ fún mi bàbá mi fún mi lóúnjẹ o àbí ta lọ fẹ́ fi mí lẹ̀ ṣùgbọ́n ìfún ní bàbá mi ta lọ wá fẹ́ fi mí lẹ̀ ẹni ọba yọ lọ́dọ̀ rẹ̀ àwọ̀ ṣé bí bàbá mi ti sọ fẹ́ yìí ẹni ọba yọ lọ́dọ̀ rẹ̀ àwọ̀ so àwọn bàbá àgbàlódé lè sọ bẹ́ẹ̀ sí wọn ẹni ọba yọ lọ́dọ̀ rẹ̀ ẹni kàkiri pọ́nmá ẹni kàkiri pọ́nmá báwo fún ọmọ ló ń jẹ fún ọmọ yó tó ọmọ ọmọ lẹ́tọ̀ àti sọ̀kún ẹ̀ bàbá mi ẹ̀ fún mi ló ń jẹ tálẹ́fẹ́ ti mí lẹ̀ àkàràmọ̀ fún un lọ ságbé bàbá kan ẹ̀jọ́ gbélé wọn á pọ̀ ọmọ rẹ̀ sí báwọn ìrẹ́ lọ́ba lọ́lọ́ba ọmọ rẹ̀ bá tó apalẹ̀ tó ti ń gbé sọ̀rọ̀ àlejò àlejò sọ̀rọ̀ àti òsì kan bàbá mi lẹ́yìn tí mo bá ń lọ bá mo wá sí ẹ̀yìn mọ́ yìí ìbọn bẹ wá bá kí lẹ́yìn bọ́ sọ fún mi ọba torí pẹ́tẹ́sẹ̀ lọ́dọ̀ tí bàbá rẹ̀ wí. wọ́n gá ọba tó láti ò ní bàbá tó lọ kẹlẹ̀ lọ ìbọn ẹ̀ kí lẹ́yìn tó kọ́mọ kí ló ní mọ sọ ọ̀dà ìwọ wá bí ìṣẹ̀ ní ní wọ́n ti gbọ́ ọ sẹ̀rọ̀ káwọn èèyàn máa yí ọ̀rọ̀ ẹ̀yìn ní kí lẹ́yìn tó kọ́mọ oní kí ló ní mọ sọ ẹ̀yìn má pè kọ́lẹ́ sọ báyìí ọmọ náà lè pé òwe bẹ́ẹ̀ náà sọ pé wọ́n wá lè sọ kí ló ní bàbá rẹ sọ ẹ wọn lè kó ọba rí lọ ọba rí kí máa wá sọ fún mi mo lẹ́yìn mo rí ó sì dá ká máa ṣe náà lọ́mọ tá a bí ṣe pélé abẹ́sí gbàgbé ẹbí ma ẹgbẹ́lé gbogbo àdúgbò ọ̀sọ̀ kúkú ọ̀hún wọ́n ní kílẹ̀ ìṣẹ́jà fi ọkọ̀ bá ọ̀nà àbímọ̀lì àbímọ̀lì. ṣé ọmọ náà náà lẹ́sìn kíkọ́ lọ bẹ́ẹ̀ ni ọba náà ní náà lẹ́sìn. ẹyẹ ò bá ti owó àjọyọ̀ làwọn máa wá yéésù wà ti tọ́mọ yéésù wà ti tọ́mọ. ìlọ́mọ jẹ ìlọ́mọ jẹ wọn lọ́lọ́ ti kọ́ òbúrú káwọn ká sàjọyọ̀ láti sàjọyọ̀ torí pé wọ́n má gbà tọ́nu tọ́nu làwọn máa sá tọ́nu ìyẹn ní ọkọ láti tẹ́lẹ̀ gbàtọ́ lọ́rùn tòótórí àjọyọ̀ ọdún láti ṣe ọ̀rọ̀ tó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọ lọ́wọ́ tó ṣe pé wọ́n fowó ṣàjọyọ̀ nígbà wọn fi sùkú wọn kàn wọ́n wọ́n tó wá tó táàkùkù ìgbẹ́ sáńkọ́ wà yọ ọmọ má tó wá lọ sùkú mi wọn àti oṣù pariwo àtìrì kò sì náwó bẹ́ẹ̀ àwọn sùkú wọn dáadáa lé wọn bá wọn bá ti lè ṣe ẹtì ti ká gbọ́ bẹ́ẹ̀ tó bá ti ṣe platform yìí náà pọ̀ ní ìsanwó bẹ́ẹ̀ lọ́sọ bá ti dé bómi tó wọ́n ní ààrùn ah, bá ti platform twenty five nígbà tá a lọ sí wọ́n wọ́n wá wọ́n wá wọ́n wá lójú méjèèjì wọ́n fẹ́ kọ́ máa kíláàsì ẹ̀ lọ́dún kan lọ́dún kan máa rùn wọn afọwọ́ máa lọ lọ́dún ọ̀sẹ̀ ìjọ wa fi ẹ̀ àwọn tí ń gbé àpò ìfọwọ́jọ́ sáré wọn lọ fún eléré wọn ní ogidi làwọn fẹ́ pè wọn fi kúti wọn fi kúti pàdé ọmọ àwọn tí wọn máa kú wọn bí ẹni sọkù ẹjọ ẹ máa dùn kí lù wọn máa dùn wọn tó wọn pé ẹ wọn ti máa tó kó sẹ́nu sẹ́nu ìyá mi gbogbo àdúgbò àti kíkókè kéyà mi wọn ti kù nàní ọmọdé wa ti dáná náà láàrin bẹ́ẹ̀ ní sọ ìrọ̀lá náà irọ́ lásán ọ̀rọ̀ kọ́lọ́. torí ẹ̀ tó bá gbọ́dọ̀ lórí wọn wá sí wọn ní ilé wọn máa fi àjà wọn ọlọ́run. torí ẹ̀ ìjà bẹ̀rù lọ. wọ́n tó lè fẹ́ fi kẹ́fẹ́ lẹ́wọ̀n jà ní tíyàwó lọ́wọ́ fún kọ́. ta ni wọ́n rà tó sí lára aṣọ tí ó mú ọ sàárè ìyàwó ìṣẹ́rú ọmọlúwàbí ìyàwó ti kó wọlé àbí kò sí ìkó wa ìfọwọ́ ti ní kọ́ ọmọ kó bọ̀ kò sí ìdílé tó fi kú tani ọ̀rọ̀ aṣọ sí lára ẹ̀yin lè máa gbé àgbọ̀gbọ̀n ọ̀rọ̀ àlejò náà ni wọ́n sọ pa aṣọ one fifty pín rẹ̀ kárọ̀ pa mẹ́wàá one thousand five ẹ̀ àtúpadà sí ti pé owó ni àti mú ọ̀rọ̀ ọ̀run torí ẹ̀kọ́ má bàa àti pé àmàtẹ́ pàmpà èmi lọ́ọ́ ẹ̀kẹ́ ná òkọ́ ẹ̀kọ́ kan náà ìṣẹ̀lẹ̀ àtúntò gbogbo ẹ̀ ọ̀rọ̀ oríṣi ọ̀rọ̀ oríṣi mẹ́ta ló wà nílẹ̀ ìbùnú kọ́ọ̀tù àti sọ̀nù àtàwọn kan nínú àwọn àlèkè yẹn wọ́n ní bí máa lè ha wọ́n ní nínú owó ìyàwó láti mú owó dàbíra kọ tí ó mú ọ̀tá rí azọ funfun azọ funfun lásán jẹsẹ fẹyẹnìyẹn jẹsẹ léèdì jẹsẹ kìnnìkan mọ azọ funfun lásán wọ́n ní nínú owó rẹ láti mú obìnrin lówó àbí olówó wọ́n ní torí pé. ti náwó lóbìnrin lórí ó ti pín pẹ̀lú kú rẹ̀ tó bá ti kú ọkọ òní náwó lè lórí má. olùkọ́ ìgbà pé àtúntò ọ̀dọ́dọ̀ bẹ́ẹ̀ nígbà ìgbà tó mi máa ń jókòó kó pọ́pọ̀ òun kú wọn gbọ́dọ̀ kó pọ́pọ̀ nínú owó ọkọ láti máa fi jẹun lórí nínáwó lé wọn lórí ti pín pẹ̀lú ikú ọkọ ọ̀hún àbí kí wọ́n tètè yára gbé ogún ọkọ̀ fún ọmọ tó bá tàn wọ́n fún ọmọ jẹun bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni wọ́n ní aṣọ tí obìnrin yìí tí ó lù wọ sàárè owó ni wọ́n fi rà á owó tọ́kọ sì ní láti ná lé ìyàwó rẹ̀ lórí ó ti wá sófin pẹ̀lú ikú ìyàwó. wọ́n ń dojú kéde lòfin ọlọ́run ní ẹ̀náwó lé àwọn obìnrin yín lórí nítorí pé ẹlẹ́tọ̀ àti tẹ̀gbádùn wọn ìgbádùn kìlọ̀ wa bẹ́ẹ̀ jẹ lára òkú ó ti kú ó ti parí nìyẹn. وإذا ذهب المتبوع ذهب التابع tí ohun tí ń wọ̀ nǹkan tó bá ti lọ àlọ́ pé ní ti ń wọ́ náà kọ́ àlùyọ̀ náà torí ẹ̀ nígbà tí oṣù táyé àtìgbè gbádùn rẹ̀ náà nínú olè lórí kò lè pè eléyìí ọ̀rọ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ kejì ìmáàmù Málì rahimahullah àwọn ẹni ìmáàmù Málì àtàkọ́kọ́ nínú àwọn màlìkíyà ibn Habib ibn Majnun wọ́n lè fi ìbáraẹni lọ́wọ́ nínú owó ọkọ láti nínú owó ọkọ láti ìyàwó ọba lówó ọba máa lówó nínú owó ọkọ láti. wọ́n ní nítorí àjọṣepọ̀ lọ́kọ-láya tí láàrin ọkọ àtìyàwó rẹ̀ kò tán pẹ̀lú ikú ìyàwó kì sì tán pẹ̀lú ikú ọkọ yàtọ̀ sí pé àwọn ẹni àkọ́kọ́ sọ. àjọṣepọ̀ tí mi láàrin lọ́kọ-láya ikú òun wá tó mi látàrí pẹ́ẹ́lí sanu wọn kọ̀ wá tó. torí ìdí ẹlẹ́yìn kí lọ́pàá tó àti kọ̀ wá tó mi torí tíyàwó lọ́ba kọ́kọ́ kú òfin ọlọ́run gbà kí kíkọ́kọ́ wẹ̀ ẹ́ wẹ ẹgbẹ́ yìí òsìsì bí o ti wẹ tí o ní rí wọ́pọ̀ rẹ̀ torí tí wọ́n á kọ́kọ́ ní ọ̀nà àwọn ìyàwó rẹ̀ òfin ọlọ́run sọ yìí pé kó òfin kankan kó ìdodo rẹ̀ tó fún rẹ̀ nígbà tó ń bá wọ̀ kí ẹ bó ti sọ kó o rí ìwòwò rẹ̀ nígbà tó wà láyé kò ṣe tọ́tọ́ dé ìwọ̀ lẹ́yìn ìgbà tó kù ó tilẹ̀ jẹ́ pé ìwọ ni gbogbo àwọn báyàwó rẹ̀ ti kankan lẹ́yìn lórí ikú káṣí ìlú ọ̀dà rẹ̀. sòṣùkún fi ọlọ́run gbà wípé kọjá wípé ọ̀wẹ́ tí ọ̀bá wa jẹ́ pé ìyàwó rẹ̀ náà ló tún jẹ́ báwo ló sì máa wo ìlú báwo ló sì máa wo ìlú oníwó. ẹ̀fọ́ wa nù hadé tànẹ́lì ọ̀sán ọ̀gá àríwá ìṣẹ̀lẹ̀ nígbà tí àyè ọ̀rọ̀ ra kan alábi ni wọn bá fẹ́ kú ni èmi ni màá wẹ̀ àyìn dáná ni wọn bẹ ẹ kọ́kọ́ kú ni àwọn àyàwó yín láwẹ̀ tó eléyìí bẹ láti mọ ẹgbẹ ẹni bá kọ nínú ọkọ tàbí ìyàwó ẹni tó ṣẹ́kù náà ní ilé olùwẹ lọ́dà àyìn dáná ni wọn dáná ti fún tí tí wọn ọkùnrin wọn kórìí wa ni àwọn àyàwó ànábìlà bá wọ̀. kótó wá lórí Al-Abbas àbúrò bàbá ànábì ti àlè fún àbí tọ́lù àwọn ni wọ́n àtàkà tẹ̀lé lórí ànábì sọ̀rọ̀ wà lórí àbí tọ́lù. tọ́ mẹ́tẹ̀lẹ́ ikú tó bá jẹ́ kó ti já àjọṣepọ̀ yẹn kí ni ìtumọ̀ kọ́kọ́ ti fún ìyàwó ìyàwó tó pọ̀ lórí àjọṣepọ̀ yẹn tẹ̀kù. kékeré kọ́kọ́ tẹ́ náwó lé lórí kótó di kókú bẹ́ẹ̀ lọ kó ti agbátẹ̀wò owó ẹ̀wù tíyàwó yẹn ń kọ̀ tààrí kátó ọ̀gbẹ́ yìí yẹn ọkọ̀ ní oṣù náwó rẹ̀ lè jẹ́ ọ̀rọ̀ kejì. ọ̀rọ̀ kẹta ó tún alákòóso máàlì kiri kan náà nínú síra tó ń pè ní alẹ́rú bíyà bákan náà àwọn kan nínú àwọn màlìkíyà náà ti sọ bẹ́ẹ̀. فإن كانت مليئة فهو في مالها pété ìyàwó yẹn bá tó lówó nínú owó rẹ̀ láti mú owó dábì lásán ní ìlà wọ́n ìgbà nìkan ní ọ̀ tàbí máa lè lọ́wọ́ mọ̀tí ìyàwó bá dá láì ajẹ́pé nínú owó ọkọ láti mú dábì ra àtọ̀gbẹ̀ ọlọ́jọ́ bàbá wọ́ọ̀rọ̀ méjèèjì ayé àrùn nílẹ̀ kejì ẹ̀ ló dáa pé ló wọ ọkọ láti ọkọ ní ọ̀sán rẹ̀ nítorí ìjẹ́yàwó rẹ̀ ò ní ìta pẹ̀lú ìlú rẹ̀ torí ẹ̀ ìwọ ni ọlọ́run náà lọ́wọ́ tó kó wa tọ̀yẹ́ lẹ́ ìlú náà wọ́n kó wa tọ̀yẹ́ lẹ̀ tẹ́lẹ̀ jẹ́ gbogbo jẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ jẹ́ òpin ọ̀rọ̀ nípa tó jẹ mọ́ family affair nínú fọ́kẹ̀lẹ̀ ìsìlámù eléyìí jẹ́ àbá àmúwa tó fi hàn wọ́n bí. lẹ́yìn rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní bá a sọ̀rọ̀ nípa àlùbọ́yé wọ̀ káràkátà àti tọ́jẹ́mọ́ káràkátà. láìsẹ̀ tó bá ti fi bá a ṣe ń kọ́ là ń mójútó là ń dé lọ́dájú pé ẹni tó kú pẹ̀lú wa láti gbàdá ti bẹ̀rẹ̀ tó ti dò ní wọ́n ti máa dolùmọ̀ ìgbẹ́ wà lẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ń sọ wá láti fi pàrọ̀nù rẹ náà yéèdì kí wọ́n ń gbọ́ wọ́n dì yóò mú kọ́jà pé square one ní wọ́n wà náà wọ́n ti wà lè dùn jáde tó dáa bí sẹ́yìn máa ń gbọ́ ìmọ̀ bẹ́ẹ̀ ń gbọ́ kọ́ máa dì tó ìyá náà ti kó tiẹ̀ nímà ó ti kó lóye torí ẹ̀ ọlọ́run bá kó fún wa ní màálà lùbáàkà ọ̀ràn wa lọ́wọ́ lórí àti máa fi àwọn tá à ń gbọ́ táwọn ti ṣe wà o ọlọ́run bá wá ṣe àwọn tá à ń gbọ́ wọ̀nyí sábà bí oríire fún aláyé àti lọ́la ẹ̀yà ní ẹ̀yìn eléyìí náà wàá fẹ́ láti pàkíyèsí lọ sí ti pé bí àti ti dàpọ̀ láti ètò bí àwọn nǹkan èlò tá a lò fún ìdánilẹ́kọ̀ọ́ ń bì bí ó sì ti máa bẹ nípò lásìkò kọ̀dà tó àmì pé àka ìdánilẹ́kọ̀ọ́ náà fún kàkà ni àtàdé nìkan onìkan náà ni ó lu ẹ́ńjìnì onìkan náà ni ó mọ bí ó sì máa gbé ẹ̀rọ sì máa jẹ́ kí ohun ọ̀kárí jáde fúnra rẹ̀ ẹnìkan náà lọ́wọ́ tó ti ti lọ gbé ẹ̀rọ amúnáwá wá kò sí tọ́ka wa látàrí tí wọ́n ti ro kàtá wọ́n ti bẹ̀rẹ̀ sí gba gbèsínú eléyìí ọ̀dà tó ọ̀dà tó rárá kí ló fà tó fi jẹ́ pé ìjọba tí wọ́n lọ síwájú báwọn yẹn ti ẹ̀sìn wọn ìyàwó ń wẹ́rẹ́ ní ìdílé sí láwùjọ Yorùbá yìí wọn ní wọn fẹ́ gbẹ yẹyẹ gbẹ ìranù ẹgbẹ òkú kan ni wọn bá ṣe ni ẹni tí wọn kọ díẹ̀ tí wọn ti fi wọn jó yìí ẹni kan akápò ẹgbẹ ẹni kan agbébìlà ẹgbẹ agbébọlù ẹgbẹ gbogbo wọn múra sí i bẹ́ẹ̀ ní ẹbí torí rẹ lọlọlọ kí ló dé dá ara wọn kan káwọn ti bó ti bó ti ara tiwọn ìfá wọn làwọn máa ṣe léyìn látàkùn márùn àbọ̀ kí gbogbo nǹkan ti wà ó ti wà mí ọ̀dà tọ́ láti mọ̀ kí ni alẹ́kọ̀ọ́ wa ọ̀dájú kéjì mọ́tíláṣí ń bì iná làwọn tọ́jú ọmọ ìlú máa ti pọ̀ díẹ̀ tí máa ṣe àwọn òṣèlú competition èyí tọ́jú pé ilẹ̀ làwọn ti máa pọ̀ díẹ̀ ibẹ̀ náà lọ mẹ́hẹ̀ àbá máa pé lásìkọ́lẹ́sì Islam ọ̀rá ìjókòó lù náà bẹ́ẹ̀ ni ṣé hàn táwa ni ẹ̀ lásìkọ́lẹ́sì Islam ọ̀rá ìjókòó lù tó sáyẹn ọ̀dà fúnra. na táwọn ọmọ tí wọ́n wá láti jìnnà jìnnà tí wọ́n mójútó láwàdá jókòó nínú òní ìgbà yẹn ló kùn ọmọ tó nípa wà náà láti sẹ́nìkan ti dáadáa àǹfààní kájèjì ọkàn nù o ṣe àwọn ọmọ ẹ̀sìn àwọn kankan tó dáa táwọn èsì látara wọn táwọn náà rí kọ́ lọ́dọ̀ wa pé àbíkọ̀ dà àwọn náà pàdé wọn bá ní pé àwa náà làwa kan wà ó kú díẹ̀ káàtó torí ẹ̀rọ ọlọ́run tó ṣe wàhálà tó ṣe péjì nìjọjúmọ́ òun náà ni ó lù wá ó ní ó lù lọ ẹ̀ẹ́dì wá gbowó lọ́dọ̀ ẹnìkan ni á ọlọ́run sálẹ̀ sàn rè ọlọ́run sínú alágbàtà lórí tìrìtì ọlọ́run bá kó ti kọ́ ọ̀rọ̀ máa rò gbé gbogbo ẹlòmíín tó náà bá fẹ́ dára máa láti máa ṣàmójútó àtàdúrà bẹ́ẹ̀ وجل من سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك ẹ̀ mú tí ẹ̀sẹ̀ gbogbo ẹ̀sẹ̀ lẹ́sẹ̀ yà wọ́n kó ní sáàtì fẹ́ fara wa. sí ìsìlámù ó ti rí pẹ̀lú tó ń kẹ́ máa tẹ́lọ̀. kọ́kẹ́dà ìsìlámù ọ̀tọ̀ ibi tí tùnú bá dé kọ́kọ́ ọmọ bára jẹ́. wọ́n wàá tunu lọ́nà tí ọ̀tà kò tọ̀ lọ. wàá tunu lọ́nà tó tún fi ní dẹ́sẹ̀. òtítọ́ ọmọ rẹ ló kọ́ òtítọ́ agbára ẹ̀ kó lè kó àwọn ẹlẹ́nu lọ kó wá jẹun olùkọ́ jẹ kó wọ́n jẹun kálukọ́ máa lọ lé ẹ̀ ìdùnnú náà ràmá ẹ̀bọ́ ta fẹsẹ̀ ra dó pékin pékin gbogbo eléyà ló fi sàn fún Islam tó ti fara mọ́ ọjà ló ń sọ. ẹnìkan bí ó ní létí pé nílùú wọn gbé wípé o fẹ́ pé kọ̀lẹ́ǹtì ọ̀rọ̀ yẹn ti pẹ́ o pé kọ̀lẹ́ǹtì ló fẹ́ kó wá gbogbo màdáni ẹ wò sábẹ́ bá láyé ìgbà owó náà fi kúrú àwọn bàbá abáyéjẹ́ abáyéjẹ́ o ètò kọ́ lọ títí ìyàwó wa lọ sọ fún ó sọ fún ìyàwó náà wá sọ fún àbọ̀lé pé ẹ dàpọ̀ ẹ bá ń pàkíyèsí bàbá yìí. wọ́n á dúró owó tó fi lọ pé lérí. àbọ̀lé bá kú máa ní ọgbọ́n pọ̀ mọ́tà bí ọ̀rẹ́ sì lẹ́fẹ́ pé oníbẹ̀ ẹ̀ bàbá ha ìlú ọ̀sán kú ọwọ́ oníbẹ̀ ètò ìfẹ́ náà àkọ́bí àkọ́bí ètèrè oníbẹ̀ ẹ̀ àbọ̀lé bá tó kówó wa tóró mu ma bá tẹ̀lé tẹ̀lé rí pé kọ́lá bó bá láwọ̀ àpọ́ńtmẹ́ǹtì mi tó bá yẹ kó lọ kówó lọ yọ wà lẹ́nu a ó mà dúpẹ́ tó ń rí àgbélé ẹ̀ bá yẹ kó lọ lọ́wọ́ rẹ̀ nítorí dájọ́ dájọ́ dájọ́ kó pé kó tó di pé dọ́kì jẹ pé dáwùjọ pé ìgbà tí wọ́n lè ti gbé yóò ní eléré òdì bàbá àwọn ọmọ mi pé kọ́ka lọ fún bẹ́ẹ̀ lọ fi kàkà tàbí wọ́n ti bẹ́ẹ̀ wọ́n á di ilẹ̀ ilẹ̀ ńlá ibi tó bọ́ tó gbà ara nínú ilẹ̀ tó bọ́ kó rà kọ́lẹ́tì orí rẹ̀ lọ́kọ́lẹ́tì lónìí tó orí rẹ̀ lẹ́yìn náà kùnà ọmọ ẹ̀yà pa ọ̀pọ̀ àìmọye èèyàn ní òkú kẹ̀kẹ́ ẹlẹ́mu ní òdi ẹ̀rọ òkú kẹ̀kẹ́ ẹlẹ́mu ọsibí tẹlẹrẹ ti tẹrẹ tó tó máa mú owó ná pélére tó gbé mẹsẹ̀jì wá nílá káyọ̀ nítorí kòtò àwọn aláàlú sọ pé nínú ìgbésí ayé Yorùbá yìí tó bá jẹ́ pé ẹ bá lè gbọ́ lọ́wọ́ fìdí náà wọ́n lórí yìí tẹ̀lé gbọ́lọ́wọ́ títí náà ń gbọ́ orin mu wàláì bí ta yorùbá yóò tó yóò tó débi kan torí wọ́n ti ká àwọn olórin yẹn fún àwọn aláìka àwọn ànábì tọ́lọ̀ ọ̀rẹ́ sáwọn náà lẹ́sẹ̀ sí kálukú àníkòsíkòsíkòsí tẹ ẹ bá ti débi sẹ́lómi kú rẹ́kọ́ọ̀dù sí ẹ sì fi láì pè é. lọ́gbọ̀n kú rẹ́kọ́ọ̀dù náà tó mú wa kí là ń fi ṣe ẹ kàn gbà fi ṣe ayé ara rẹ jẹ ó sì sánà bí ó sì pàtó ọmọ náà jẹ tí gbogbo jẹbẹ sílẹ̀ kọmọkọmọ jogún ẹ ká máa ro dáadáa o ká má bàtà ọmọ wa jẹ ọ̀rọ̀ Ọlọ́run kìí sàlẹ jẹ tí máa ti gbọ́ àwọn rẹ pọ jù ìdí ìlú ló fi jẹ pé gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ wọ̀nyí èèyàn mélòó ni wá bẹ́ẹ̀ èèyàn mélòó ni wọ́n abẹ́ ṣé màláìka ni wọ́n wọ́n ti mẹ̀sí wọn ni. àmọ́tí máa gbé rẹ́kọ̀dù tuntun sáńsẹ̀ rìlíìsì sí ní ìdílé títì ẹ̀rù bá àwọn ẹ̀sìn máa ń pọ̀ bẹ́ẹ̀. wọ́n náà wọ́n pọ̀ débi pé mọ́tíìnì ọ̀pẹ́ lómi mọ́tò ọ̀pẹ́ lómi ó ti wòran lọ. àbọ̀rọ̀ ọlọ́run wọ́n mọ̀ pé àkẹ́ni ìgbà tó ń bá gbogbo ìrákà mẹ́ta. á bọ́ torí de eléyìí gbogbo àwọn nǹkan tí àwọn èèyàn ń gbègbè sí ayé wọn ṣe wọn àbámà ni máa jáde o láti ayé bí wọn wà àbámà ni máa jáde tó bá ti di lọ́la òsè àmà tó ti dẹ̀ bẹ́ẹ̀ gbégbà ìsìláàmù púpọ̀ máa ń dùnnú sí nǹkan dùnnú bá tẹ̀lé sí o ṣùgbọ́n máa ń dùnnú lọ́nà tó kò fi jẹ́ pọ̀ tẹ̀lọ́ báwo lọ́lọ́run ti sọ orí fún ọ tó sì máa tẹ́lọ̀ ló bóyá bí bàbá ọ̀rọ̀ akádà pé ó jẹ́ aláìní lọ́pọ̀ ìyá náà ló ń kàtà ló ya ọmọ ọmọdé pọ̀ tí bàbá yẹn wà kú tí bàbá ya ọ lẹ́sẹ̀sẹ̀ ya ọ ni pé kí ìyàwó ń bóyá bí ọmọ ọkọ ìyá ìrìn ìyá lè àbí ìrìn ìgbà ilé ìdólógbó ìyá yẹn everybody tó lé ìyá yẹn ọ̀jẹ̀ ọmọ yẹn ní ìgboro sùn ìyá yẹn ìyá yẹn ìyá yẹn. bàbá tí ó ní tó kú lórí àìsàn tó yẹ pé ìyàwó náà lọ́kọ́ tó fi kú ìyàwó náà ti bá àwọn wọn ní tí ò sẹ́sẹ̀ lọ́rùn rẹ̀ ẹ̀sẹ̀ wà lọ́rùn rẹ̀ láti bí òṣè ní ìhò kò sì gbìyànjú kò gbìyànjú àti tiraka tó fi ẹ̀mí díẹ̀ wákàtí kò tẹ̀tẹ̀rẹ̀ pítọ̀ ẹ ọlọ́run tó ń fún ọlọ́run dáyàwó ń fún ni ìyàwó ni bàbá àti ìyá tó ń kúrò eléyìí tí wọ́n ti láti ní abẹ́ òṣèrà rẹ̀ ọlọ́run fi lé ìwúlá tó ń bọ̀ àmọ́ ń gbìyànjú òun náà ní kéde oúnjẹ tí wọ́n jẹ gàrí lágbára rẹ̀ ká ti lóru lágbára rẹ̀ kẹrin náà fà bàtà àmọ́ kàpírà rẹ̀ tó ti ṣe wọ̀pà fúnyàwó náà ni wọ́n máa tó jẹ tí ọlẹ́nu wọ́n kàtí òkú kalẹ̀ di ayò di òkókó wọ́n máa bá wọ wá kú bẹ́ẹ̀ wọ́n á tó ọ̀sẹ̀ lọ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tó jẹ bẹ́ẹ̀ kò sì sí kó sì sọ pé ọ̀tá láta tí wò lè ṣe kankan nínú àárọ̀ ọmọ lọ àárọ̀ ìyàwó lọ́wọ́ pẹ̀lú kankan ọlọ́run sá fún ọ náà ní kankan sẹ́ńtọ́ àlàyé tọ́lọ̀ òkú ní kankan wọ́n á ní bí àwọn bá kú ní ọkọ gbogbo èèyàn ti jẹ́ ní bí àwọn lọ́jẹ̀ mi kí wọ́n lè ra mú wọ́n náà. lẹ́sẹ̀ obìnrin tóbìnrin gbogbo tí o tó nǹkan wọ́n máa ń sọ di bàbá rẹ̀ máa bá a lọ ìyá ọkọ àti ìyàwó ọmọ ọ̀pọ̀lọpọ̀ ìyá ọkọ wọ́n máa bá ìyàwó ọmọ wọn sọ̀rọ̀ gùn ó ti gbà wípé bí ọmọ ni ìyàwó ọmọ jẹ́ sáwọn àwọn wọn á kà fún bàwá àwùjọ wọn bí gbàdájọ jẹ́ ìyàwó lọ́dọ̀ ọkọ. gbogbo àwọn kẹtí ò nẹ́sẹ̀sìrì yóò pàtàkì ìyá lè máa wá jù rẹ̀ báwo bá ti wọlé ká ìwọlé olè máa wọlé dáńdá lẹ̀ ẹ́ sí láti rà bolo mílíkì bá ìyàwó dáràn mílíkì tó tó rà fọ́ kí ló wá kú ó tilẹ̀ jẹ́ pé ìwọ náà má yá kà wọ́n àti ìyàwó rẹ̀ mú mílíkì ẹ̀ jẹ́ yín wọn á fi bẹ́sikẹ́ òun ti lọ yá rẹ̀ wọ́n ní after all bẹ́sikẹ́ náà milk milk ni wọ́n á fi bẹ́ẹ̀ ọ̀rẹ́ mílíkì lẹ́yìn tí ó ti.